láṣìírí tú gbélérò ọ̀rẹ́ ọkọ lóyún níyàwó ẹ̀ bá ṣègbéyàwó bòńkẹ́lẹ́ bọ́rọ̀ ṣe jẹ́ nìyí jàre bàbá gbélérò. Sulaimon Oṣọlálé ẹni táwọn èèyàn mọ̀ sí bàbá gbélérò tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àti akẹgbẹ́ olóògbé Alhaji Fatai ọkọ olóyún ti sọ̀rọ̀ jáde lọ́sẹ̀ tó kọjá pé òun kọ́ ni ọkọ tuntun tíyàwó ọkọ olóyún fẹ́ o. mu ni àti pé adìyẹ kò gbọdọ̀ jẹ ìfun ara wọn ó ṣàlàyé pé ọ̀rẹ́ àti àbúrò gidi ni olóògbé Ọkọlóyún jẹ́ sí òun nígbà ayé rẹ̀ fún ìdí èyí káwọn èèyàn tako àhesọ ọ̀rọ̀ tó ń lọ nígboro pé òun ni ọkọ tuntun tí alájà sílífà ìyẹn ìyàwó olóògbé Ọkọlóyún fẹ́. bàbá gbéléró tó ń ṣiṣẹ́ ìṣègùn ìbílẹ̀ náà sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ nípa wuyewuye tó ń lọ nígboro nípa ìgbéyàwó tí ìyàwó Ọkọlóyún ṣẹ̀ṣẹ̀ ṣe bàbá gbẹlẹ́wọ́ ti sọ pé òun àti ọkọ tuntun tí ìyàwó olóògbé ọkọ lóyún ṣẹ̀ṣẹ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú ẹ̀ kàn fi ojú jọ ara wọn ni àwọn kì í ṣe ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí kódà àwọn kò mọ ara wọn níbì kankan.